ọkọ arọ o ọ jíire mo dúpẹ́ mo rí yọǹka bíbélì ẹ. e wọn ọ̀rọ̀ ọnụ rẹ dabi oúnjẹ yìí ń fún mi lágbára. enígbàgbọ́ lèmi náà mo fẹ́ kọ́ ka ọ̀ràn díẹ̀ sí mi létí. tó yín kọ̀rọ̀ jésù di ọsẹ ọ létí. àwọn àgbàlagbà ti kọ́ ọ fẹràn fẹ́ràn aládùúgbò ẹ kọ́sàn kò ríra àwọn ọ̀tá ẹ. àmọ́ fẹ́rẹ̀ àwọn ọ̀tá ẹ kọ́sàn máa ṣàdúrà kó wọn kẹ́ni mọ̀ ní. máa ṣe rere kó wọn yókù ríra ẹ̀. ṣàmà gbàdúrà kan yìí ń ṣe ọ níbi àti ìran yìí ń dìtẹ́. a ọ̀rẹ́ mi ìran ọ̀rọ̀ jésù wọn mà wúwo ọjọ́ wọn sàn nira tẹ̀lé nígbà yìí mo bá gbọ́n ojú a máa tì mí nítorí ó máa bí yìí ṣe gbogbo nǹkan yòówì kí n máa ṣe ṣé lóòótọ́ lèèyàn lè tẹ̀lé gbogbo wọn. ìbéèrè ẹ̀ ń dáa púpọ̀ jésù nìkan ṣoṣo ló lè ṣe gbogbo ẹ láìsìnà. èmi lọ wí àbí èyí gbogbo nǹkan yá àlè ṣe ká máa ṣe àbí kèmí ká tẹ̀lé gbogbo wọn ni. báwọn ni ọlọ́run wí ká máa tẹ̀lé gbogbo àṣẹ òun àmọ́ jésù nìkan ṣoṣo ló lè ṣe gbogbo ẹ láì ṣìnà àmọ́ bó bá ṣe nígbàgbọ́ tòótọ́ ni ọ́ jésù ń gbénu ọkàn ẹ gbé gbogbo ara ẹ lé jésù lọ́wọ́ nígbà ọ̀hún ẹ á ràn ọ́ lọ́wọ́ láti tẹ̀lé ọ̀nà rẹ tẹ́tí ẹ lẹ̀ sí ọ̀ràn jésù yìí èmi ni àjàrà ẹ̀yin ṣàn ní ẹ̀ka wọn yìí bá ń gbénu mi èmi náà ṣàn ń gbénu wọn ẹ̀ ṣo èso lọ́pọ̀lọpọ̀ nítorí bẹ́ẹ̀ bá nìkan dá dúró ẹ̀ lè ṣe ń pa á nítorí bẹ́ẹ̀ bá ń gbé inú mi yóò ràn mí ṣàn ń gbé inú yín ẹ béèrè ẹ bá fẹ́ yéé ṣàn ṣe yín bó bá ṣe wí òní ń tọ́ ipa ọ̀nà ẹ gbogbo nǹkan yóò bá wù lọ́ọ́ máa béèrè. báwo ni mo ti ṣe á lè máa gbénu Jésù. ọmọ gbénu Jésù nípa gbígbẹ́kẹ̀lé àti kọ́ máa pàṣẹ rẹ mọ́ jọ rántí ìjọ kọ́kọ́ gba Jésù gbọ́ ọmọ bọ́ọ̀lì gbára ẹ̀ là lọ ṣe yípadà lọ sàn gbẹ́kẹ̀lé ó darí ẹ̀ṣẹ̀ ẹ jì ọ́ ó sàmì mímọ́ sínú ọkàn ẹ òun nìkan ló lè fún ọ lágbára láti pàṣẹ ọlọ́run mọ́ ọgbẹ́kẹ̀lé kó lè gbà ọ́ là ní ìsìn ọ́ àgbẹ́kẹ̀lé pé yọ kú òun ẹ̀ṣẹ̀ ọ lágbára fúnra ẹ àmọ́ jésù lè fún ọ lágbára rántí ìran ọ̀ràn yín nínú bíbélì mo lè ṣe gbogbo nǹkan nínú jésù yìí ń fún mi lágbára kìí ṣe wọ́ mọ́ bí èṣe e jésù yìí ń gbénú ẹ̀ sọ wípé ọ̀ràn ọlọ́run kúnnú wa ni kí jésù sàn aráàyè gbé nínú wa nígbà jésù bá wí kí n tẹ̀lé òun kí n wí kí jésù ràn mí lọ́wọ́. àkíkà báà ni ọ̀ràn ọlọ́run wí ẹ̀mí mọ́ràn àìlera ara wa lọ́wọ́ yàlẹ́ amú wí ọlọ́run ni olùrànlọ́wọ́ mi láì bẹ̀rù nígbà míì ọ lè rí nǹkan yíè ní múnú ẹ̀dùn èṣù ètàn wíkọ́ ṣe ń yíè dáa ìṣòro ṣàn tún lè dé àmọ́ a lè tẹ̀lé ọlọ́run nípa gbẹ́kẹ̀lé jésù láì bẹ̀rù yóò lè dé yìí máa jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ọ nítorí wó mọ̀ bó tọ́ sí ọ nítorí rẹ lọ́ọ́ ṣe máa yìn bọ́ọ̀tì ẹ̀fẹ́ yìn tẹ́lẹ̀ ó fẹ́ kọ́ gbẹ́kẹ̀lé òun ó wí kíyèsí èmi wà pẹ̀lú ẹ ní gbogbo ìgbà